ربنا قد قدمت ọba nìyẹn tí ọba jẹ tí ọba rí jẹ wọn bá yẹ pé kí wọn kálẹ̀ nìkan kò ṣe kankan kí wọn kálẹ̀ ó pọ̀ sí lọ́wọ́ náà kò ṣe kankan so ní tí ọba ti yí ẹ̀dá náà lọ padà nínú kan tí àwọn ti tọ́jú lọ́wọ́ tí ò yí ẹ̀dá náà lọ padà lọ́nà ṣe bí kò sí kò sí jẹ́ pé nǹkan tí wọ́n fi nǹkan tí wọ́n ń lò ní ní tọ́jú ara tí wọ́n fi ṣe tí wọ́n fi ṣe ẹ̀sọ̀ ọba àwọn ọba ṣe ìgbà tó ṣe tí ọba ti lẹ́pẹ́ ní kíá nígbà tó ṣe nígbà tó ṣe tí o sì ń kàkà rọ̀ tí o sì ń kàkà rọ̀ tó o sì ń kà sí orúkọ orúkọ sọ́tọ́ bá mi lẹ́sẹ̀ ìgbèrè rẹ̀ sí. Ilé iṣẹ́ yẹn lọ kírìm náà sùn kírìm kírìm tó yẹ kọ́ lẹ́yìn lọ́sà àti ṣe àwọn ọmọ ti dáṣù tó ti yẹ ẹ̀ o sì ń tọ́ bá mi lẹ́sẹ̀ ìgbèrè tí wọ́n ṣe kírìm rẹ̀ bá ṣe tí o sì ń kàkà rọ̀ tí ọba kan náà tí o sì jẹ́ pé báyá rẹ̀ mọ̀ ọmọ ìṣẹ̀lẹ̀ láti àwọn ọmọ ìlú lórí ìlú ẹni pé tó tẹ̀ lọ́wọ́ fẹ́ ṣe wọn nǹkan padà ọba ṣe nǹkan padà bá wọn ẹgbẹ́ ṣe ṣe nǹkan padà ọba ṣe so àbí ẹlẹ́pẹ̀gbẹ̀ ẹgbẹ́ wọn náà ṣe ibi tó gbọ́ tí òní jẹ́ pé ó ṣe níta níta ẹgbẹ́ pé ó ṣe níta yóò wá sí orílẹ̀ níta so àti àwọn ẹgbẹ́ wọn ní àti ṣe so tí wọ́n wá sí níta ti pàdánù so àwọn ṣe nǹkan One person has one person has person So I want to know tonight the expectation. So I want to know to be that then. Then I told them about sharing seven. And also she can get by onídẹ́kí ẹgbẹ́ lè dé ibi tẹ́lẹ̀ kó dé o. Tí wọ́n tó bá ń lo nǹkan tó yẹ pé wọ́n máa ta omi dà. Ìyàtọ̀ yẹn fún àti pé tọ́ bá ṣàbà àlàlá rẹ̀ pé tọ́ bá wá ìyá ọ̀ṣẹ́kẹ́ni. Então, até abaixo do poder mundial, não, não, não, não, não, não, Exemplo na fila. Salam. Wa alaikum salam. Ìbéèrè ti ó pa ìjà àti ẹgbẹ́ pé ẹnìkan ní nínú fámìlì má padà padà bẹ̀rẹ̀ pé ó tó ọ tó máa ń jẹ tó ṣẹ́kù òun náà tún lọ ó ti dájọ́ tún lọ lọ́wọ́ pé tó fi ń lọ́jọ́ yẹn níbi ọ̀gbọ̀n tó fi ẹ́sì. so tọ́ba wá lè pé èèyàn fún àwọn tó ń lọ bàbá ìpín kí wọ́n fún lọ́wọ́ jákà kí wọ́n ṣàtìmọ́ lọ́wọ́ ọwọ́ tí wọ́n bá bùn ẹni tí ọ̀nà tí ọ̀jẹ̀ àti tí ọ̀tọ̀ ẹni tí ọ̀nà tí ọ̀jẹ̀ náà kò tó wọn àti fámìlì yóò sanwó yẹn yóò fura tí yóò nítorí wọ́n ṣẹ́kù yóò wọ yóò fi ara ẹgbẹ́ fi ọjà kan lẹ́kọ́ tí ẹ̀ka ìṣòro nítorí kí ọ̀sán wọ́n ṣe àwọn ará tí wọ́n ọjà kan ní tí wọ́n rajà ọjà kan tí wọ́n ra oúnjẹ ó fi ọjà kan wọ́n sì bùkátà ń bẹ tó di òsì kìíní bẹ̀rẹ̀ títí tó tó di ọba ọ̀sọ̀ náà ọ̀nà ìṣẹ́lẹ̀. rẹ̀ ṣé kó ṣe ní àbí kó ṣe ní àbí. àwọn ọmọ ẹ̀gbọ́n gbọ́dọ̀ ni wọn bẹ kí n sọ ló bá sọ rẹ àwọn ẹ̀gbọ́n gbọ́dọ̀ ni ẹ lérí ìṣèlú ní àtúwọ́n ní gbogbo àwọn ìṣòro ìṣòro ṣá wọn ní ìṣòro ìyọjá kan ó gbọ́dọ̀ ní ìyọjá kan gbogbo bóyá bá ti fẹ́ lọ bá ti ṣètò pé yóò yọ gbogbo àwọn tí ọwọ́ àṣẹyà tí ọgbọ́n pàtàkì tó ń lò ní ẹ̀. Bẹ́ẹ̀ni wá lọ láti ẹni tó ṣe pé wọ́n fi ọmọ ìlú lápẹ̀jùwe kì í ṣe ọmọ ìṣe ẹ̀jẹ̀ tí wọ́n fi ọmọ ìṣe ìlú. Ọ̀dọ́ ti ń gbọ́ níjẹ́ nínú àwọn ọmọ. Bàbá ọmọ yẹn tó wá dà oyè ọ̀dà jákàtì tó ń pẹ̀lú ẹ̀jú yàrá ló sọ fún máa gbọ́ pé àmọ́ ẹ̀rọ bẹ́ẹ̀ ni tàbí sọ́ọ̀ ọmọ àwọn ọyọ̀ ẹnìkan lọ sọ́ọ̀ méjì ẹnìkan lọ sọ́ọ̀ méjì fún sọ́tí àwọn ọ̀tẹ́ ní rí bẹ́ẹ̀ nìkan lọ sọ sọ́tí ẹnìkan lọ sọ pé bẹ́ẹ̀ àwọn ọyọ̀ tó wá bí lè tí ń bọ̀ ọmọ ọyọ̀ tó kò sí nǹkan látàgẹ́ bí wọ́n dàgbẹ́ bí ṣùràká kọlọ́tọ̀ náà. ìyá ìsáré ìṣẹ̀lẹ̀ àmì ọkọ̀ ìyàwó nípa ìgbéyàwó na ìyàwó ní dúkìá ok. ọkọ náà ń bá ẹgbẹ́ ìlú ọkọ ọ̀rọ̀ nípa ẹgbẹ́ ìyàwó ẹ̀rọ kan tó bẹ̀rẹ̀. ẹgbẹ́ tó tẹ̀lé ló ti wá ìgbé ìyàwó tó tẹ̀lé ti lè kàn kó ní alákòóbí tó tẹ̀lé ló náà ọ̀kan kó lọ ẹgbẹ́ ìwé ní ẹgbẹ́ ìtàlá ọkọ̀ ìgbẹ́ ẹgbẹ́ ìkó lọ sí ọwọ́ ọkọ̀ kékeré tàbí àwọn ìṣirò ọkọ̀ ṣe ọkọ̀ lọ́mọ tó lọ ní ọkọ̀ kọ́lé àbí ọkọ̀ ìyàwó náà kókó ìjà ti bẹ̀rẹ̀ ńlá láàrin rẹ̀ ìjà ti bẹ̀rẹ̀ àná. Two thousand seventeen, was it? Fourteen. Wọ́n á lọ sí àwọn ọ̀dọ́ ọ̀dọ́ bíi ìgbésẹ̀ àti ọ̀kadà. Aerogram ni ẹ. Ṣé ìyàwó ìyàwó lọ́ta owó ọwọ́ kó fún ọkọ̀ tó lọ́jà kọ àbí ọ̀dọ́mọ́kàtún rẹ̀ ṣọ́rọ́ ní owó lọ́wọ́ lórí ọkọ̀ owó tó ta góòlù yẹn lórí ọkọ̀ àbí àbọ̀jọ́jọ́ ìfọkàpẹ́ ẹ̀ tà á ẹ̀ dàgbẹ́jẹ̀ padà ọ̀tọ́dá lọ́wọ́ àbí owó tó ta góòlù ẹ̀ ọyọ́ kan ní fifty thousand tó ti ọdọ ọ̀rọ̀ gbọ́dọ̀ adáǹpẹ̀ ọyọ́ kan ní fifty thousand so tí èèyàn bá yà lówó ṣe ọ̀rọ̀ tí wọ́n ń ní قال القرض أبي القرض بفتح القاف في كشف القاف القرض والقرض وممكن يعني هناك يعني الوقت أنت هو في البلد ní pẹ̀lú pé tí ó bá wọn bá dá padà tí ó dá orin náà padà tí ò ní sí èlé ń bẹ̀ tí ò ní sí kí ní bẹ̀ èlé so alƙarwa abi alƙarwa da amma wani mata kwe min a kowace da irfa ina ma kata mafin dira wa lani a ma ṣe a mafin sai da kufuna wa ya bukata kò sí olóra ọya olóra tó ní ó kí wọn lọ tó ní òun kí ló ṣe fún ó sì dà fún mi irú rẹ náà náà dà padà irú rẹ náà náà ṣe kí náà dà padà wọ́n bá yà ní one thousand one thousand naira padà two thousand two thousand naira padà three thousand three thousand naira padà kò bá jẹ́ pé fi à ah, fi à ah, one thousand yẹn yàtọ̀ fi à ah, oh, one thousand yàtọ̀ fi à tí wọ́n mẹ́pẹ́ fi à ó jẹ́ fi à èyí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ni o ti wà ní ẹ̀tẹ́lẹ̀ ni o àbí pé ọ̀dọ́ ọ̀ṣẹ́ ní tuntun tó àwọn ẹ̀lọ́kọ̀ tó ń lò kíní kàló tó bá fàjẹ́ iye tó bá jẹ́ àmọ́ta ní ọ̀dà padà ṣùgbọ́n tọ́bá tó pé ẹni tó ti yáwó ti yáwó ti pẹ́ tí ọ̀rọ̀ ọjọ́ ìlú yẹn wà á ṣe dáadáa so tí kàtàdúrà ṣẹlẹ̀ kàtàdúrà tí ó kọ́láǹtì ló yẹ kò kò sẹ́ni ní válù náà so irú ẹgbẹ̀rún one thousand two hundred thousand two hundred ẹ̀yà eh, eh, so ẹgbẹ́ ìṣèlérí ten thousand ten so ti <laughs> so àdéhùn ọ̀sán question fifty thousand daniel fifty thousand yẹn fifty thousand daniel kí lọ́wọ́ fún kí ni ó ṣèlérí ń wọn káàtẹ̀ mọ́ sọ pé gold per capita ten yára fifty thousand ní ọdún two thousand and fourteen kí ló ṣẹlẹ̀ lóṣù nǹkan ló bá lọ́sà nǹkan tó five thousand. ṣé wọ́n sọ̀rọ̀ tí ìyàtọ̀ wọn bá kàtàkì bá ti ṣẹlẹ̀ pé pé ìyàtọ̀ wọn bá ti pọ̀ jù so tí ọba pọ̀ tí ìtọ́gbàgbà náà mú ní pé tí ìrìn yà mú ní ọ̀sán kára pé one thousand naira ṣe lè two thousand mẹ́sẹ̀ ẹ̀nà ní ọ̀sán kò pọ̀ pẹ̀sẹ̀ tí wọ́n dá pé one lè ten thousand so àwọn ọmọ ti àpẹ nígbà tí tó sí tó bá iye tí arọ̀kọ́gbọ́ jẹ́nìsì mọ́kọ̀ tẹ̀fẹ́ kùnkùn ẹ̀yí wọ́n sí nínú ẹ̀lẹ́ sọ́tíyẹ́ tó ti pé ní tí wọ́n fi ṣe tí bàbá ń gbàkọ́ ní òṣìṣẹ́ nìsà sọ́tíyẹ́ tó bá wọ́ ọlọ́ ní fífi tàbá náà wọ́n dá kò sí ẹ̀ka kò sí dẹ̀kan fún wọn dà nígbà tó tẹ̀sán á jẹ́ àkọ́ rẹ̀ tó sí ẹ̀ka wọn pé ọlọ́run bá ní wọn sọ̀rọ̀ fún yà yóò sì ń tó ti bẹ̀rẹ̀ fún ìrọ̀ tó bá ti rí bẹ̀ fún so tí wọ́n náà bá fi kankan kún yóò dà tó ti yé láti lè dákọ́ tó máa ṣe kékeré ní five hundred thousand àbí four hundred thousand mọ́nà mọ́nà iye tí wọ́n ta bọ́ọ̀dù gbà wọ́n. so bẹ́ẹ̀ bí ẹni tí ó ṣe pé kìíní so àyè láti rí tí yàtọ̀ ọ̀nà pọ̀ tọ́jú ara ní pé ní tí ọ̀nà sàn náà ní tí ẹ̀rọ dáná ní ọ̀sán so ní tí ẹ̀rọ dáná ní ọ̀sán torí nígbà kejì náà lọ ṣẹlẹ̀ ẹni tó yà mí lówó ó ní sọ pé iye tó ń yà mí ló dá ká sọ pé one thousand two zero two thousand kọ̀ wá ṣẹlẹ̀ ìjọba five hundred ní òsì ṣé wọ́n sọ pé akáyọ̀ two hundred mẹ́ta two hundred àkókò yìí ló ṣẹlẹ̀ jẹ́ one thousand ìgbà yẹn ṣé ẹni wọ́n sọ pé two hundred kẹrin wọ́n fọ̀ pé akáyọ̀ tó ṣẹlẹ̀ jẹ́ kí ọ̀dà nígbà jẹ́ kẹ́mi tẹ̀ máa bọ̀ pẹ̀lú sọ bẹ́ẹ̀ kò ní sọ bẹ́ẹ̀ so ọ̀gá wọn fẹ́ pé tó bá pé ìyá tó bá pọ̀ ó fi kún kí ó tọ́mọ̀ kà fi kún kó fi pé kí ni sóti yé ó fi kún ọlọ́run ṣàánú ṣàmánà wa ọlọ́run ọdọ ti wà ọlọ́run ọdọ àtọ́ nínú. Thank you. ṣé o gbọ́dọ̀ gan lọ́wọ́ pé gbọ́dọ̀ ní ọ̀sán bàtẹ́ gbà ìsáàbẹ̀ o kìlógíráàmù ẹ̀tọ́ àbí gíráàmù gíráàmù sọ́rí gíráàmù ẹ̀kínà tó ń pè gíráàmù gbòdì yẹn wọ́n tó lọ́ fi wálẹ̀ nǹkan wọ́n ti wálẹ̀ ṣe pé ọwọ́ àdàbẹ̀ yìí pé bíi five thousand one letter lákòókò sí three thousand tó ti so wọ́n wọ̀ sí ra wọn wọ́n kọ́ sí àwọn ọ̀nà àbàdà tó yẹ mọ́. Wa alaikum salaam kọ̀ọ̀kan. Nípa ọ̀rọ̀ ilé ìgbàgbé ìlú ọmọ akẹ́kọ̀ọ́ ọ̀gbìn ìṣẹ́, òkèlè ìṣọ̀tọ́ láti àmọ́ tí wọ́n bẹ̀rẹ̀ ìṣiṣẹ́ ní sọ sára rẹ̀ fún iṣẹ́ ní ṣe nǹkan tó kó tó jẹ́ mọ́tọ́bì bí wọ́n bá wọn bá bá ọ̀bí ṣiṣẹ́ tí wọ́n bá ní iṣẹ́ àgbà sálárí lọ́dún náà bá jẹ̀lú mí tí èso ọmọ ọdún tó àwọn ọmọ sálárí iṣẹ́ nù iṣẹ́ lápá ọmọ àtòbí kan kò sí wọn náà wá pẹ́ níbi tẹ̀gùn àdásùn pé kí ẹ̀bùn ṣe dédé tó tiẹ̀ tó wọn bọ̀rọ̀ tó nù àdìpọ́dá wọn ní bíi kọ́dọ̀ ní ọba ẹ̀ tí ìkẹ́kọ̀ọ́ máa ṣẹlẹ̀ tó ẹgbẹ́ lọ́ọ́ fi dá fún lẹ́bùn lọ́kù lẹ́dí kan àyọkọ̀ ọmọ tó lẹ́dí kan àyọkọ̀ ọmọ náà bọ̀rọ̀ tó nínú ọmọ. Thank you. Òṣogbo àdúgbàdì, àjọ̀gbọ́gbà ní ọjọ́ àti ìjọpọ̀lẹ̀ program tó gbà ní ìkéré ìṣẹ́pọ̀lẹ̀. Pé èyí tó máa ti pọ́ọ̀ṣù ní ìlú máa ti títà tó ti parí ìjọ ìrìnàjò akọ́kọ́ ní ìjọba tó lè jẹ́ mẹ́ta lọ kò tó wà lọ́wọ́ ìgbà lọ wọ́n máa ti lọ máa ẹ̀rọ látàbẹ̀ ẹ̀rọ ọ̀tà tó tẹ́lẹ̀ apákò ìgbéró ló ń pèlè àti ìgbéró tó lẹ́yìn sáàmù tó wà lọ síbẹ̀ àwọn àtúnṣe ìgbéró tó ní ìparí ìgbéró ọ̀dọ̀ ìpàṣẹ ìpẹ̀lẹ̀ ọ̀dọ̀ òun mọ̀ pé akẹ́kọ̀ọ́ sáàmù tó ń tẹ́lẹ̀ rèé. náà kọ́mílì náà di kọ́ṣọ̀n ọ̀sán àkọ́kọ́ ni pé ní tí a ń lọ sọ ní iye ọ̀nà tí a lẹ́nu kí a tó máa lọ dẹ̀kun arìn àjò lójú ọ̀nà ní ẹni pé kọ́tọ́ máa fi kọ́sùrù kọ́tọ́ máa kí wọn ọlọ́pàá ọ̀nà ní méjì lójú ọ̀nà kàkà kẹsí ká àti sọ̀gbà tó bá dé lọ ọ̀kan. ẹ̀yà bí tó wọn fẹ́ṣọ̀n ìlànà sí náà àwọn kan sọ pé kéṣe gbogbo ìrìnàjò láti máa ṣe kọ́sùrù lọ́jọ́ náà fún. àgbẹ̀kọ́jọ́ pé ìrìnàjò tí ẹrú dèbí forty men ẹgbẹ́ ibi tí àwọn ọ̀dọ́ tí a ti wá ń tẹ́ ẹ̀rọ lọ́sọ̀ fún mi forty men so ọ̀pẹ́ wọn ti dẹ́dẹ́ bí láti bí seventy seventy kilometre ti dé bí máa ti bẹ̀rẹ̀ nípa wọlé bí àwọn. كانت الاستقبال منير بس يدر نعم قال عقل قال لهم تحديد السفر تحديد مسافة قصر المسافة السفر والناس لا تقدر قلت فصيح ناس لكن هذه لا تقدر ولكن من جاي عمل البدار كن ناجو كان بعد منين المسألة الذي رجعنا رأيها الدهري اختيار إليه الشيخ فاتح أنا صرحت لجنة نرى تم قلقنا تم هذا سواء أسباب الترجيح للمرجحات نعم غالبا أما قوات لا نسيب شر صوت فاتيت مال صوت بل نعم فلا قلقنا من قلقنا من الكم ṣé àti ìyàrá sọ̀sọ̀dọ̀ ìlànà sọ̀sọ̀dọ̀ tó tó fàtí ẹ̀bẹ̀ náà ó tọ̀ náà ṣe ń travel ṣe mọ́dà ń kẹ́nu ọ̀hún ṣe rí ẹni sùúrù ẹni sùúrù ẹni sùúrù ṣe rẹ́ pé ti wákàtí nù ṣe rí hundred miles hundred kilometer èèyàn fi wákàtí kan rìn one hour téèyàn wọ̀ bá sáré àtàkọ́ lídèrò so ẹgbẹ́ tó lọ sáré ló yóò di wákàtí kan díẹ̀ ẹni tí ọ̀rọ̀ jọ wá sáré wákàtí kan àbí kò tó wá jọ wá sáré wákàtí kan ló sẹ́ni mẹ́wàá yàtọ̀ náà sẹ́ni mẹ́ẹ̀ẹ́dógún so ṣùgbọ́n alẹ́ fọ́nà nàìjíríà tó yẹ níbi táwọn ti gbà là ń sọ̀rọ̀ pété ọ̀rọ̀ ti gbà gẹ́gẹ́ bí ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà lọ́nà nílùú wáyé àlẹ́ sọ ìṣẹ̀lẹ̀ yìí ìyá lè ní wákàtí mẹ́ta tẹ́kọ́ ní wákàtí mẹ́ta ń bọ̀ nílẹ̀ ní wákàtí mẹ́fà nàìjíríà ayé ẹ̀kọ́ àti bí sẹ́kọ̀ọ́ tí wọ́n rà ní fifty nine kìlómítà àwọn fi wákàtí mẹ́rin wákàtí márùn-ún ni kò rẹ́kọ̀dì wákàtí mẹ́tàlá àbí kọ́dún díẹ̀ tẹ̀lé sọ́ra tó kọ́ so ẹgbẹ́ ọgbẹ́ tó ń ṣe é ní lọ́sọ̀rọ̀ kíkọ́tà àgbàdá ẹgbẹ́ mẹ́ta gbére bẹ́ẹ̀. ẹ bá tó lórí sẹ́ńtù bíkẹ́ lọ́dà kan pé nǹkan fàtọ̀kọ̀ mọ̀ṣáàdàdà àti ẹ̀ṣọ́ pẹ̀lú tí a máa lọ sí lọ sí ìṣòro ìyẹn lè fún bàbá náà ìyẹn lè fún sọlọ wọn tàbá tó bẹ tó tó di sáfìkì sáfìkì náà tó tó tó ṣe tó tó ẹtì mẹ́ta àbí ẹtì kìlómítà tó bẹ tó ṣe ní sọ adékùnrin lè ṣe kí ni màá lè ṣe kọ́sùmù ọ̀kan ṣàtúbọ̀ lóyún yẹn nǹkan kejì ń bẹ́ẹ̀ ní adé ń pé ìyẹn tó wá débi tí ẹ̀ ń lọ. níbi tí a lọ níbi tí a dọ̀pẹ̀ nínú àdé ni láti àwọn àpèjúwe wa tí ò sí àpẹnu bẹ́ẹ̀ ibi sí ọ̀yọ́ kọ́tọ́ ibi táwọn wí yẹn èyí ọ̀rìn ní forty eight láti bí ìsọ̀rọ̀ so àti ṣe àṣírí ìsọ̀tò dòdò seventy one wọ́n dàgbà pé láti seven seventy one dábẹ́ ṣùgbọ́n náà ti ó so tí ọba jẹ́ pé àti bí ìrẹsẹ̀ ìtàrí ìtàrí tó kìíní so tí àwọn àbáàdà ẹgbẹ́ ṣe kọ́sù tí àbá fún gbọ́dọ̀ náà tí àpẹ́ ìrìn àjèrè hàn ní àbẹ́ àbẹ́kẹ́ ìbàdàn àrí so so tí àbá ti wá débí tí èèyàn lọ tí àbá àbẹ́kẹ́ tí èèyàn sì mọ̀ ti kọ́sù náà ìjọ àwọn alẹ́sì kọ́tùrù dà òun ni nǹkan kejì tó wà ní ìbẹ̀rẹ̀ ìjọ àwọn alẹ́sì kọ́tùrù dà àwọn kan náà wọ́n gbà pé ẹ̀yàn lè máa ti kọ́tùrù ti fún ọjọ́ mẹ́ta àbí ọjọ́ mẹ́rin ọjọ́ mẹ́rin sí ọjọ́ mẹ́rin sehah tí ò sí kíláàsì tí tí ò jáde ìfẹ́tàn ọdẹ mọ́ so ọ̀pọ̀lọpọ̀ nínú màdìkí ọ̀ṣẹ̀ fi yàtọ̀ àwọn mí so so that tí wọn bá ṣe bẹ́ẹ̀ ìtumọ̀ pé lẹ́yìn ọjọ́ mẹ́rin lẹ́yìn ọjọ́ mẹ́rin èèyàn máa ṣe kí ni èèyàn máa kí ni pé bí aráàlú gan náà àwọn àwọn fi wọ́n sọ fún àwọn mọ̀jòrò àwọn jáde wá sí mọ́kà ní àjà ti kìlú mọ́kà lẹ́tẹ̀lẹ́ tí wọ́n fi mọ̀ àti wọ́n fi gbára fún mẹ́tìnà sọ́lọ́ ọ̀sán wọ́n ní kẹ́lẹ́ wọ́n máa wà ní mọ́kà jọjọ́ mẹ́ta tí wọ́n ti pẹ́ lẹ́yìn láti dáhùn sí pé wọ́n bá fi ìlú ìyàtọ̀ tó kọ́ńtọ́ẹ̀tì wọn lọ anabi sọsọnà ntọ́nà òtún lẹ́kùn wọn lọ gbé bẹ́ẹ̀ lọ lọ́sẹ̀ tó parí hajj wọn máa padà lọ sínú ìdílé náà anabi wọn sọ pé sọlọ sọ kó kọ́lé kọ́ máa wà ní maka kọ́ máa gbé maka ju ọjọ́ mẹ́ta lọ so nítorí wọn ti pé anabi fún wọn dẹ́kun ètò wọn fi wọn lọ́ka ọjọ́ mẹ́ta nítorí wọn ti gbé ọjọ́ mẹ́ta lọ láti di ọjọ́ kẹrin kí ló ṣe wọn ti wọn dájọ wọn ti wọn dájọ pé wọn ń gbé maka lẹ́yìn bàtà ti fi bẹ́ẹ̀ lẹ́yìn tóbi táwọn onímọ̀ ti mú ẹ̀rí pé sẹ́kùn kan sí àdúrà tó bẹ̀rẹ̀ sí pé ọgbọ̀n tó tọ́jú mẹ́rin sóyẹ lọ sókè èèyàn mọ̀ wá ń dájọ́ pé èèyàn ń débù tí wọ́n ti débẹ̀ so tí wọ́n bá ti tí wọ́n bá ti náà ní àpé tí wọ́n lọ èèyàn lọ uh, Ọ̀yọ́ èèyàn lọ Ìbàdàn èèyàn lọ Èkó èèyàn lọ Àkúrẹ́ láti lọ náà pè lẹ́sọ̀ àbí ẹ̀yọ́ lọ ọgbẹ́dún kábàámu sọ̀rọ̀ ẹ̀dẹ́ sọ̀rọ̀ sódà tí àwọn ti lánàá pé èèyàn gbọ́dọ̀ mẹ́rin àbí jù bẹ́ẹ̀ lọ tí àwọn bàtẹ lọ ní sẹkọsù rárá ẹbí náà kàtí sẹkọsù náà máa lọ́jọ́ náà lọ́wọ́ àwọn àpọnú mẹs sotiye tí àwọn bàtẹ náà torí pé èèyàn ti máa tẹ̀wọ́ gbé bẹ́ẹ̀ èèyàn wà bẹ́ẹ̀ láti gbọ́dọ̀ mẹ́rin àbí gbọ́dọ̀ mẹ́rin lọ wọ́n ti wà nígbàjọ aláàbò nìyí ṣùgbọ́n tó lọ síbẹ̀ lẹ́tọ̀ ọjọ́ kan ní ọjọ́ méjì ọjọ́ mẹ́ta yẹ́n máa ṣe kọ́sù rẹ̀ ọmọdé rẹ̀ lọ sótì wà gbàdé nínú àdè tọ́lá wọn jẹ́ pé kò gbé ojú kó wọ́n wá bẹ́ẹ̀ fọ́dún mẹ́rin bí jọdún mẹ́rin lọ nǹkan tó lọ ṣe ni ò tí ò lè ṣe lórí nǹkan tó lọ ṣe lọ́wọ́ wọ́n ní kó padà wọn lọ́wọ́ nínú ìjọ kejì ó tún lọ́wọ́ fún ẹ̀pàdà wọn jọ kẹta ẹ̀pàdà ẹ̀pàdà ẹ̀pàdà wọ́n sàn sọ fún tọ́lá wọn lọ jọdún mẹ́rin bẹ́ẹ̀ yẹ́n lọ kẹ́kọ̀ọ́ sùúrù náà torí kò lánàá tó kọ́ wọn wá bẹ́ẹ̀ ju ọjọ́ ọ̀nà ọ̀nà kò lánàá kọ́ àwọn sì ń lẹ́nu pé ìgbà tí ìgbà ọba ti ṣe nǹkan bẹ́ẹ̀ ṣùgbọ́n àìdé òun ṣe kí òun lọ sí ìlú mu adé tó ń gbé ìbàdàn so látara bẹ́ẹ̀ lórí àti ọtẹ́ẹ̀mù ọtí ń bẹ́ẹ̀ ni wọ́n tán sọ pé láti kírun twenty one days ní ẹ̀sìn ìmọ̀ ṣe kọ́sí nítorí mo ṣe kírun pé ẹ̀rọ ọ̀rọ̀ mọ́lá lọ́dọ̀ ní Ahmed rahmanullah so ti lọ́dọ̀ alimam uh, Abi Hanifa fifteen days so ọba ti lọ fifteen days ní ẹ̀sìn ìmọ̀ ṣe kọ́sí ní ẹ̀sìn ìmọ̀ ṣe kírun pé. ọ̀rọ̀ tí a sọ ń tẹ́ náà àwọn kan sọ bẹ́ẹ̀ ọ̀kan náà nínú sọ bẹ́ẹ̀ pé kí wọ́n bá ti travel lọ síbi tí wọ́n travel lọ yóò máa kí òun ìrìn àjò tó ti padà sílẹ̀ ni o kọ́dà bọ́ bá lọ́jọ́ kan ọdún méjì ọdún mẹ́ta ìtumọ̀ rẹ̀ ni àwọn àwọn sàkìtà sí Muhammad bin Sirin Muhammad nínú àkìlọ́ ìtàdéyìn so sọ́yìn mọ́bí náà ọ̀ṣàgbà ọ̀ṣàgbà Muhammad bin Sirin fọ́kọ́lá ẹni náà yẹ so ọ̀rọ̀ yẹn lẹ ọ̀rọ̀ yẹn lẹ bàtí ń bẹ́ẹ̀ àwọn onímọ̀ wa onímọ̀ àgbà tí wọ́n ṣe tí wọ́n fi rẹ̀ ṣe fatuwa ìrìn òjò kọ́ wọn padà níbi ọ̀rọ̀ yẹn tí wọ́n fi kú pàtàkì jẹ̀mí ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn lẹ ọ̀rọ̀ yẹn lẹ tó ti torí pé ọlọ́tọ̀ sí ní táwọn ibi ṣe sọ̀rọ̀sọ̀rọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ tó ti ẹ̀ ní àwọn tọ́wọ́ àwọn àbújá àwọn sọ̀hábà tó ń lọ ní ìgbìmọ̀ yẹn so ọ̀rọ̀ ọjọ́ ṣe ní kéde àwọn ti lo ọjọ́ mẹ́ta ìgbàlódé àti ọjọ́ mẹ́rin àwọn ti lo ọjọ́ mẹ́rin tó lánìyàn láti gbà ní ẹ̀kọ́fẹ́lẹ́ àbí ọtọ̀ pé àkùtì aláàmìyàn ṣùgbọ́n ọ̀rọ̀ pé tọ́wọ́ bí ọmọ ọjọ́ bẹ́ẹ̀ ó ti ọjọ́ ṣe tó ṣe tán wọ́n tẹ̀tẹ̀ wá lù fún mẹ́ta sí ọjọ́ mẹ́rin sí kàkàbà so bí ọmọ tí wọ́n pè ọlọ́run bàbá tó ní wọn. so pẹ̀lú ọjọ́ ìjọba ẹni tó ń tọ́wọ́ lẹ́kẹ́kọ̀ọ́ nìkan àwọn tó wá tíwájú àwọn tó wá tíráàlù láti ìlú kan àti wọn lọ sí lóògùn tí wọn lọ kẹ́kọ̀ọ́ àbẹ́rẹ́ tó lọ ṣe business ẹlòmíì yóò máa kí course nìkan lórí software so ẹnitọ́ yẹ káyọ̀ lọ sí ní tó bí èsì lágbàjẹ́ wá kí wọ́n ṣe nǹkan tí ó jẹ́ àkótán fún ọ̀rọ̀ yẹn lọ́dọ̀ náà wọ́n yẹn ṣe nǹkan tó jẹ́ àkótán fún yẹn torí kí wọ́n bá kí wọn pé kò sẹ́ńtọ́ lọ sí ìrìnà lálàáfíà ṣùgbọ́n eléyìí ti ẹ̀yà pẹ̀lú mẹ́mẹ́ èèyàn wá tọ́ èèyàn lọ́dọ́ kan lè kan èèyàn lè jù bẹ́ẹ̀ lọ so wọ́n rẹ́ sọ̀nà sọ́sọ̀rọ̀ ẹ̀mí sì wá dé báyìí so àwọn ọ̀sọ̀mọ́ ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ mọ́mọ́ rẹ́sùn ọ̀gbà وعليكم السلام ورحمة الله أهلا حياكم الله آمين Thank you. zakatul mal àwọn kan dúkìá tí ó ṣe zakatul fitr ẹ̀ẹ́n tí iṣẹ́ àwọn ẹ̀dọ́rẹ́ fún zakadọ́rẹ́ fún zakai in tí ó rẹ̀ ń tọ́lọ̀ sọ àwọn masarfu zakat masarfu zakat ìsànáni àti alọ́dẹ̀dẹ́kọ́ ní ṣọ́pù tọ́ba iná àwọn yẹn ọ̀pọ̀lọpọ̀ ní ọmọ sọ pé èèyàn lè sápá kan nù wọn kò ní ìdíkẹ́ kí ẹ pé kí káfẹ́ pé ogun wọn pé ń pé nílùú kan gbogbo mẹ́jọ ìjọ mọ̀sánná bẹ́ẹ̀ jọ ìran yìí kí ó ṣe dandan ní pé kí wọ́n jẹ́ pé èèyàn tán bẹ́ẹ̀ ìjọlọ èèyàn lè sápá kan báyà wọn aláìní nìkan ni ó fún báyà tí wọ́n jagun nìkan ni ó fún báyà tí ó tráàbù wá lóyún tí owó sọnù àbẹ́wò tán àdékìníkan ọ̀pọ̀lọpọ̀ oníyàn sọ́dọ̀ so ó sì jẹ́ pé fún ọgbọ́n náà tó ti ẹ̀ but alimam ṣáàkì rẹ̀ ẹ̀hìn ọ̀làwọn náà ní zakatọ̀ náà adékẹ́wọ̀n fún gbogbo àwọn tí wọ́n dákọ̀ náà tó náà pé MC, tí ni lè ní ọlọ́run kí ní ṣùgbọ́n kò ní tí ó tọrọ sẹ́mi lọ́dún kan kò ní so tí ẹ so wọ́n fẹ́ ṣe ẹ̀dọ́rẹ̀ tó wọ́n ṣe ẹ̀dọ́rẹ̀ tó alfakẹ́rẹ̀ bí tùmùsíkìl náà so tí ọba dúgbẹ́ torí pé wọ́n ní ọjọ́ àwọn afá àti wọ́n fún wọn ní o ọjẹ́ àbí ọjẹ́ àwọn ọmọdékẹ́ ní o òkè àwọn ọmọdékẹ́ tí wọ́n ní àbí tó gbọ́n wọ́n ní pẹ̀lú kámi ò ní kéré pé báyá fọ́nmà tó kò ṣe òjò sótìẹ́ èyí àwọn tó máa gbé kalẹ̀ fún bùkátà wọ́n wà ọkọ̀ ìlàkà fún wọn torí pé ní wọ́n wà náà tí ọlọ́run sọ kò ṣe kankan nínú àti kí wọ́n zàkà fojú àwọn tó wọ́n ṣiṣẹ́ pẹ̀lú ọmọ akọ́nà sálàfà ní kíló àwọn ẹ̀sọ̀ pé rọ́gbò zàkà owó ní àwọn onímọ̀ láìsà máa fún àwọn onímọ̀ tí ò ní ìlànà fún ní àwọn fún wọn ní ìrònú máa ń ṣe bẹ́ẹ̀ náà ni wọ́n ní àwọn máa ṣe kí ni wọ́n máa ṣe bẹ́ẹ̀ ó ní torí pé tí wọ́n ń dí láàrin àwùjọ kẹsì kan kékeré wọ́n ń sọ̀rọ̀ tí kò bá sí ìrànlọ́wọ́ fún wa lẹ́yìn ọlọ́run fún wa nǹkan mẹ́hẹ̀ ló ń kọ́ bá ní ọ̀sẹ̀ pé kì í sọ̀rọ̀ so that àwọn ti rí gbẹrẹgbẹrẹ tẹ́ pé iṣẹ́ ẹ̀mà ń ṣe iṣẹ́ pé kì í sọ̀rọ̀ iṣẹ́ wọn pè ní ọmọ kì í ṣe ti ń ṣe mẹ́ńtàlì o ẹ̀ṣẹ̀ ti ń ṣọ́gun o so ẹ̀ṣẹ̀ ti ń ṣe pé kì í sọ̀rọ̀ so that ẹ̀ṣẹ̀ ń kọ́ ìrànlọ́wọ́ وظيفة النبي انت نبي الشيء كان جماعة النبي الله النبي آه، الله عليه الصلاة والسلام إيش أنا أن يوم تقول هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته يتلو عليه آياته أنا من قوي أنت التلاوة أنا كتلاوة يتلو عليه عليهم آياته تلاوة تلاوة ويزكيهم إنهم تتعوا النبي ما بعشر منكم تزكيات النفوس ìfẹ́ mímọ́ bẹ́ẹ̀ pé àtàwọn ẹsẹ̀ ti tàwọn ẹlòmí ò sọ ti ẹ bẹ́ẹ̀ pé àtàwọn fún pé wọ́n fẹ́ mímọ́ kò níbi ẹ̀bọ wọ́n fọ́ kò níbi àárẹ̀ kí wọ́n mọ àárẹ̀ ìdọ̀tí àárẹ̀ ìṣekúṣe wọ́n fẹ́ mímọ́ kò níbi àárẹ̀ إنسان تأتيهم نصوص يعني وزكيهم يعلمها الكتابة يمكن ما قال لا القرآن ما قال السنة ما قال الجنجة أكوى شريرة فيعلمها الكتابة الحكمة بان الحكمة الحكمة الكتاب القرآن الحكمة السنة وماذا قال فقه وماذا قال إقامة أنا قطعي كنت تقوم لك قلنا ضد أنا كنت تقول سأعون ساعة ونجا الله بان أنا ابن انا صلى الله عليه وسلم ọgbọ́n tí wọ́n láwọn onímọ̀ jẹ̀dù kò síbi táwọn ọgbọ́n kò sí àwọn ọgbọ́n ẹ̀fọ́gbọ́n wọn sí náà kàlílà wọn fọ̀gbọ́n lẹ́bẹ̀rẹ̀ pé wọ́n àjogún kò sí so that ẹni tí wọ́n pẹ̀lú àfáàní àtọ̀dẹ̀ ọ̀yẹ́ kí wọ́n wò yí wọn là tí wọ́n bá ti sẹ́rẹ̀ ẹ̀kọ́ yẹ kí wọ́n pẹ̀lú àfáàní àtọ̀dẹ̀ pé ìtumọ̀ àfáàní pé wọ́n lè pẹ́ ẹni tó kéré tó ń pa ní ẹ̀kọ́ ṣẹ̀ríà nǹkan bá ní pẹ̀lẹ́ nǹkan tí wọ́n gbé ọ̀dọ́ máa fẹ́ àfáàní lójú tàbí léwu tọ̀ àwọn ọmọ tá ń fẹ́ lójú kò sáré tó ti ẹni tó wá gbé zàkà lọ ẹni tó ń ṣe jálà ní kò ti yẹ kí lọ́lọ́ kí mú tó ń ṣe bá gbèsè ní tó ń contribution sí nǹkan tí ọ̀dà láàrin àwùjọ ni kò ti yẹ nígbà tí wọ́n máa ń wá àwọn ọmọ káàkiri òun náà lè wá ní tí ọba sáà kìkan ṣe wọ́n tí wọ́n máa ń ṣẹ́ ẹ̀rìn ní balẹ̀ àwọn jálà bí lè wá ní tó ń contribution sí àyẹ̀bẹ̀ kọ́ni síbẹ̀ kọ́ni so bẹ́ẹ̀ ni ní wọ́n bá dín sábẹ́ pàdé ládùúgbò òkè náà so olùdókòwò náà ló ní contribution sí so bẹ́ẹ̀ náà làwọn kan ní tó ṣe so àtàwọn kan tí ò tọ́ ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ kẹ́yìn ọkọ̀ mọ́tà sí kọ́kọ́ mọ́tà kó fi ẹlẹ́dẹ̀ sí foundation kó fi sí kìnnì foundation so ẹ̀rọ sí ọ̀rọ̀ lóyún ẹnìkan wà dókè àkọwọ̀ rẹ̀ náà lè fún fún so ó sọ ilé ìjà káfíńtì tí ò lẹ́tọ̀ọ́ sí mu nítorí ìfúnlẹ̀ káwọn tó bá kọ́kọ́ fún ẹ̀kọ́ dàgbà káwọn tó wà ń kọ́lẹ̀jẹ̀ lórí kàtí òṣèlú so ti ọ̀nà kọ́ṣà ní ọkọ́ṣà wọn náà so tí àwọn ọmọ ọ̀sà kan pípọ́ sí iná ọmọ tí wọ́n hápa ní ìbẹ̀ wọ́n pọ̀ tí wọ́n bùkátà tí wọ́n há súnà nínú àwọn sọ lọ́sàn tí wọ́n kẹ́kọ̀ọ́ ṣẹlẹ̀ àti wọ́n pàfikì tí wọ́n ṣogbẹ̀ ọmọ tí wọ́n kọ́ ẹ̀dẹ̀ lágbára project tí wọ́n rí owó skul san àwọn míì

sílẹ̀ kọ́ ni so ẹ̀wọ̀n o ọmọ mi wà fẹsẹ̀ sá ẹlẹ́mọ̀ fẹsẹ̀ sá bẹ́ẹ̀ tó sì kí ní bẹ́ẹ̀ ọkùnrin kájá tó kó òbí náà ẹ̀dẹ́kùn tó lọ so nínú àwọn abáwọn tí wọ́n fún zàtà wọn pọ̀ wọn ṣe òbí ọ̀nà ọmọ tó wá sí that irú

fi gbèsè rẹ̀ pamọ́ kọ́ máa di kárí ní wọ̀ àdìkà dọ́ni ó rọrùn so àwọn kan kọ́lá àbúrò sáwọn mélòó ni àwọn lè mú ọjọ́ inú fámìlì rẹ̀ ni ọjọ́ inú fámìlì rẹ̀ àbọ̀ mú ara wọn ni so orí rẹ̀ nílò bàbá àdá máa ń sọ̀rọ̀ ìrẹsì wọn sọ̀rọ̀ ẹ̀rùn pẹ̀lú májàmú ní wọ́n bá ti ń ṣe léyìn ẹ̀ ń lọ wọn papọ̀ mọ́ ẹ̀ ń tẹ́lẹ̀ pé wọ́n pa ẹ̀kọ́ ìsàmù wọn kẹ̀ ní wọ́n lè ké oṣù náà ti ń lọ ẹ̀ nìkan mọ́ kó tó máa múra sí o ẹ̀ ń tí ò jẹ́ kí ni ẹ̀ lọ papọ̀ mọ́ ẹ̀kọ́ súnmọ́ kí wọn náà bá ti wúlò wọ́n ti pín kọ́ mọ̀jẹ̀ pé expansion wọn wá kàyọ̀ jáde wọ́n ti máa kó jẹ so àbí wọ́n ti máa ṣèbàjẹ́ wọn ṣe òjò so that àwọn nǹkan yẹn pọ̀ wọ́n ṣe òjò ẹ̀ wọ́n kọ́ ṣe so àwọn abẹ́ni tó kọ́ṣẹ́ náà bẹ tí ò rọra níṣẹ́ àbí ẹgbẹ́ mi wọ́n ti jẹun máa ń káàkiri àbí àbí yẹn pé kí ni tó ẹni tó lówó kí ló tí ò lè tí ò lè ṣe kọ́nà kọ́mọ̀lẹ̀ fámì rẹ̀ ẹnu kó dára tó ń kọ́ ọmọ ṣe gbà tí bá ń ṣe kékeré wọn ó tọ́ ọmọ nílá dára tó dára náà so bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mọ̀nà bẹ́ẹ̀ tí ń kọ́ business kọ́ business ó ti kọ́ ó yé but ó wọ́n sábà tẹ̀sẹ̀ kínní sábà tẹ̀sẹ̀ àwọn lówó ọ̀gá ọ̀gá tó kọ́ kínní lọ́bẹ̀rẹ̀ ó lè má lọ́wọ́ àti lówó fún un tó yàn bá lọ́lọ́ ṣe ìwọ́dà tó lówó ló kọ́ ẹ̀sìn mọ̀ dáadáa ṣe ọdẹ ṣùgbọ́n máa lọ tààlé mọ́ máa lọ kínní súnà torí kọ́ má fi business kọ́ má fi ṣèkékùn kọ́ má fi kọ́ sọ́n yóò tún lè pé tí a bá máa lọ tàbí mùsùlùmí tẹ́lẹ̀ nǹkan máa lọ ọ̀yá kọ́ abọ́ sẹ́ẹ̀tì ló bẹ̀. gbogbo ẹni tó náà bá ti ń ṣe àti fámìlì ẹ̀ tè tó wọ́n máa máa yàmà ní ládàá ẹni tó bẹ́ sí ìyàwó màmá láti hẹ́pẹ̀ kọ́lá kọ́ máa sọ ọ̀gbà kápẹ́ kí ni ó láti hẹ́pẹ̀ ọlọ́bàánlẹ̀ hẹ́pẹ̀ náà tó bá ti ṣe sórí gbogbo dáa tí wọ́n bá ń bí ma gbogbo ọmọdé wọn bí tọ́lọ́ bá ọmọ àtàkọ́mọdọ́mọ dọ́mọdọ́mọdọ́mọdọ́mọ ọmọ ní sẹ́lẹ̀ ọmọ ní ẹ̀dádọ́mọ kan ẹni tó wá sí tọ́tọ́ lọ́wọ́ bá ní lọ. so ẹni tẹ́ bẹ́ẹ̀ mara wọn sọ náà kọ́ ṣàánú ọkọ̀ sàmánà wa bí wọ́n máa ń wéṣ ẹni pé ibi tí ẹ̀kẹ́ ọ̀nà ọ̀sìn kan mọ̀nà síbẹ̀ ọ̀nà ọ̀rọ̀ àti ẹni mà. Àwọn ọ̀lẹ́kùn sọ̀rọ̀ púpọ̀ ẹ̀dá ọ̀rọ̀ gbogbo tẹ́sí ìbéèrè lórí ọ̀rọ̀ ẹ̀rí bí sẹ́yìn bá sọ̀rọ̀ là wípé ìpínyà bá jẹ́ ìpínyà fi mọ́tò ìṣẹ́ tọ́lọ́mù sọ̀rọ̀sọ̀ ìlú tó wá ní ájẹ́ gbogbo àwọn tó wá kó ẹ̀ mọ́ dráìbà ọlọ́ọ̀dọ́ gbogbo wọn náà ni wọ́n ní ọ̀sẹ̀ bí àwọn ni bí ó gba àwọn gbogbo wọn ní ìbáwò tó náà bá wá kú ó ní ọ̀rọ̀ ìrẹ̀lú díẹ̀. náà kò mọ̀ ṣe àtọ́gbọ́ àtọ́gbọ́ mùsùlùmí ọ̀rọ̀ ìgbà tó bá bí àti náà kọ̀ tó drive tó bá jẹ́ pé olóṣìṣẹ́ àdìtọ́kọ̀ fi dànù kò má ma tó bá má ma pààyàn kò ní dájọ́ pé má ma pààyàn ó ṣe fún ọ tí wọ́n wá ìkó tẹ́ kí wọ́n tó bá ti fẹ́ so a sì mọ̀ pé ìdájọ́ ẹ̀ náà ni wọ́n ṣe kẹ́ni wọ́n pa ọ́ náà dẹ̀ tí a fẹ́ wá ní ẹ̀kọ́ pààyàn ó ṣe òde wọ́n máa pa wọn yàn tó ti tó ní ọkọ̀ yìí máa rẹ̀ wọ́n máa dà bó máa máa kú sí so kò sí dọ́kan ní láyé tó ti sùn tẹ́lẹ̀ wọn ò ráyé wá àríkẹ́ tọ́tì lọ́wọ́ wá bó sáré dọ́tọ̀ ọlọ́run ọjà rẹ̀ kọ́nà wọn sáré dọ́tọ̀ sáré dọ́tọ̀ mùsùlùmí ọjà ṣe ọlọ́run wá ni, àwọn tó sọ ọjà kò lọ àwọn yòókù ló lọ wọ́n bá tíwájú sọ ọjà tó sì nílẹ̀ pé ọmọ ọmọ pa wọn wọ́n pa wọn náà jẹ. ǹgbá mistake lọ ṣẹlẹ̀ lọ́jọ́ tó ṣẹlẹ̀ àárín sẹ́wọ̀n àwọn táwọn tí wakọ̀ àbí táwọn wakọ̀ wakọ̀ tí tí wọ́n tàbí bàtẹ́ pé ọkẹ́ wọ́n wà wọn jùmọ̀ báyìí wọ́n wà bẹ́rẹ̀ kí a bò torí ọmọ mọ́jà rẹ̀ burú ní nǹkan tó wọ́n bí àfọ̀n so ná ẹni tí ń gbé ọ̀rọ̀ lọ tó pé kẹsì pé ó máa ma kò máa mistake ló ṣẹlẹ̀ láti tẹ̀lé ṣẹlẹ̀ so tí wọ́n ti kú yóò sàn díyà ní kọ́tù ọ̀kápá ní sórí yóò díyà ní so yóò san díẹ̀ lẹ́fún náà yóò san díẹ̀ yóò sì gbọ́kàn yóò sì ṣe kàfàrà yóò bá kọ́ lára rẹ̀ lójú àbáṣẹ́lú èyí tó sọ̀rọ̀ rẹ̀ yóò bẹ̀rẹ̀ oṣù méjì láì ní sinmi ló ti mọ̀nà kọ́ṣẹ́ àná díẹ̀ nìkan ọ̀tọ̀tọ̀ díẹ̀ nìkan ọ̀tọ̀tọ̀ díẹ̀ nìkan ọ̀tọ̀tọ̀ díẹ̀ nìkan ọ̀tọ̀tọ̀ wọ́n lè má jẹ́ pé bí wọ́n ṣe ń lọ kọ̀ọ̀gbọ́n ṣẹ́ ó lè máa ń rẹ́kọ́ pé wọ́n

àdókè fẹsẹ̀ àkókò mọ́mọ́ ọ̀gọ́dẹ̀ sókè so yóò sàn bí àwọn kọlùkù wọn kò ní papọ̀ kọ́lá kan jẹ́ ọmọ ìyá mẹ́ta ọ̀rẹ́ kò ní papọ̀ ọ̀nà kọ́ṣọ́ àkọ́ṣọ́ àwọn ọmọ àti olùmọ̀sùn so yóò sàn bí ẹ̀kọ́ kan yóò sì kàfàrà lọ́pọ̀ ni àfàrà tó máa ẹrú tẹ́lẹ̀ bá ń bẹ àwọn tó sì lówó rẹ̀ ẹrú kọ̀ọ̀kan lọ́pàtọ̀ so tí a bá sí àwẹ̀ tó dípò ẹrú náà ni wọ́n máa dà lọ́dọ̀ ìtẹ̀rẹ̀ tó ṣe kàfà ìkà tó sáńtì lẹ́yìn tí yọ so lọ́wọ́ adásísí ẹ̀nà padà adásísí mi ẹ̀nà padà adásísí mi tí ó sì gbà tán ó sì gbà tán so tí ọba gbọ́ pé nàbíyà àti àgbàdo àìsí pààyàn wọn kọ́ náà sàbíyà àwọn tó jẹ́ fámìlì ara àdẹ̀kọ̀ sáàmù yẹn wọ́n jẹ́ fámìlì so ti <laughs> àwọn tó jẹ́ fámìlì àbí táwọn kan tó bá jẹ́ ẹni tán pààyàn tí wọ́n kọ́ tí wọ́n tó sì pẹ̀yìn wọn tí wọ́n bá láwọn yọ̀ǹda lóko wọ́n bá láwọn yọ̀ǹda ọlọ́nkọ̀ṣẹ́ àná ọlọ́nkọ̀ṣẹ́ abẹ́ ọlọ́mọdédé wọn wọ tìlú mùsùlùmí wọn ọlọ́nkọ̀ṣẹ́ àná ọlọ́nkọ̀tò kó mọ kọ́ ọmọ ṣe ọlọ́mọdé àgbá ọlọ́mọdé wọn gbà wá ọmọdé asáwàjẹ kú fún yàn ní ti mímọ wọn ní níta mímọ ní ọlọ́nkọ̀ṣẹ́ àná ọbẹ̀ ọlọ́dé wọn ṣe fáwọn ọlọ́nkọ̀dé tí wọn lé pé afá yìí ti gbẹgbẹ rẹ pé wọn àti ẹni gbọ́ pé afá náà mú nọ́mbà mú nọ́mbà fún wa wọn ti mú nọ́mbà mo ti afá yìí sọ pé náà tó ti mú nọ́mbà ti mú nọ́mbà. because ìbéèrè mi àgbà tí wọ́n ti gbọ́ wà sí ní láti sọ̀rọ̀. Wọ́n àṣà. Wọ́n àṣà. يتوقعون العزلة لعبادة التوحيد wọ́n ká tó jọ mọ́ bẹ̀rẹ̀ wọ́n padà wá fún sí ọ̀nà méjì ní sí ààrẹ ìdáàmúná ìhun tó kọ sí àmì náà kọ́lá apá àkọ́kọ́ sí àmì náà nìwọ̀n gọ́ọ̀mù ti ká sí àmì àti tó ń tún tì í. ṣùgbọ́n òní àṣọlá àtàkàlọ sọ̀rọ̀ àwọn àṣùkùn ìbáraẹgbẹ lórí pé mo lè fi kàn ṣẹlẹ̀ ìyọkọ mi ẹjọ́ wá fi kàn lọ́wọ́ yọkọ mi rẹ oṣù dídí àlẹ. sọ wá ní ẹlẹ́kìnyí omi kúrú rẹ̀ àgbàdá àti pé àkànlọ yóò lè fi pé ní kàkà bóyá kí n ti sàrà ní ìṣòro lọ́rùn ní ẹni lọ́kùnrin ní pé ẹni náà bá lè àtúntò bá lè fi méjì àbí tó jẹ́ ti màá sọ̀rọ̀ lọ̀rọ̀ tó pé níbi ara àti ìdí ọ̀fẹ́ nígbà wọn ìgbé ara ní pé tí bẹ́ẹ̀ náà ló fún ní àdíkò. Example ta samu na kai sun furo, zaka ta samu na, zaka

iye tá a gbọ́dọ̀ yọ èyí ọgbọ́dọ̀ ilé gẹ́gẹ́ bí kìnnàtàkọ̀ ẹ̀gbọ́nkù ti wọn ẹgbẹ́gbẹ́ ọ̀fílẹ̀ náà rẹ̀ báwọn ẹ̀fẹ́ dínkù ní sọ́rọ̀ tó jókòó sórí ilé kòtẹ́lẹ̀ zaka ní ẹjẹ́ ọ̀yọ́ kòtẹ́lẹ̀ ìrẹ́lẹ̀ dínkù tí èèyàn bá yọ ọ̀tọ̀ ní kí tẹ́rẹ́ tọ́bá yẹ kí ìyọ̀ yọ èèyàn wá fi lé èèyàn wá tàkùnlékùnlé èyí òun sọ pé ó fi lé ó fi ó sì àṣẹlé gbìbádà ó ṣàṣẹlé iṣẹ́ tó pé ètò àṣẹlé iṣẹ́ tó ṣe òun pé yọmọ ní ládàá lọ́tọ̀ fàmọtọtọ wà àfẹrọ fáwọn àfẹrọ là iná nà kìlẹ pé báyà èyí padà ń bẹmí lé sóti ẹnu rí pé ìbádà òun ni èèyàn ṣe tí èèyàn wá ní dó tí àwọn àdókè ọkọ tí ọjọ́ òun ní ọjọ́ òun ní ọkàn kí ni wọ́n ti ń pè ẹ ẹ ẹ lọ́dọ̀ ọ̀dọ́ àwọn àbákọ́ tó máa ṣe ọlọ́sọ̀kẹ́ amṣàràwọ̀ amṣàràwọ̀ mẹ́nà déni mọ́lágbàgbà bìhìlá àbí ṣé wọ́n máa dé ẹ̀sìn kalẹ̀ fúnra wọn wọ́n máa dé ẹ̀sìn kalẹ̀ fúnra wọn lẹ́sìn láì jẹ́ pé látọ̀dọ̀ wọn náà bá lọ ti wá kò pọ́sibò ṣèbá wọn láti ẹ̀sìn ọlọ́ọ̀ta lẹ́sìn olóòsè bá ti lẹ́sìn àwọn ṣùgbọ́n àtàlẹ́ ó sì máa nẹ́gbẹ̀ẹ́ sọ́ọ̀sọ̀ lọ́sọ̀rọ̀ bọ́ọ̀lù ẹ̀kọ́ ṣẹlẹ̀ nípa ti ń ṣe báyìí á ti ń kí wọn báyìí mẹ́ta kébìlà tí wọ́n kọ́ wọn lọ sí má jẹ́ kọjú sí kébìlà lónìí jẹ́ kọjú sí ẹ̀yìn kébìlà ẹ̀yìn sọ́tí àbẹ́jọ́ ọ̀tún àbẹ́jọ́ sí iná fìlà kan fẹ́yàn yìí o ṣe àwọn ọlọ́pàá kọ́kọ́ ṣe yún náà àbẹ́ ọ̀dà ní sẹ́yìn kọ́dà nínú nákàlẹ̀ wọlé ọ̀dọ̀ nípa kan nínú nákàlẹ̀ wọlé nínú tí wọ́n ṣe nínú nákàlẹ̀ wọlé so so that ṣé ẹ̀yìn òkè lọ́sọ̀rọ̀ náà àbúrò ah, ó tẹ ó ṣe ṣe ẹlẹ́rọ wá sínú pé ó ti ṣe lọ sí ibi ẹ̀bọ torí pé bídíà mi ní ilé ọ̀yàn kó ẹni tó ń gbé dẹ́gbẹ́lẹ̀ èrò bí à ń kí nǹkan ń so bẹ́ẹ̀ náà ni odò tí wọ́n ti ń jẹ́ ọba <laughs> eh, jẹ́ ìka tí wọ́n ní kéèyàn ó ṣe so ti yé ìka tí wọ́n ní kéèyàn ó ṣe irun tí wọ́n sára pàtàkì fẹ́tìrì yìí náà ẹ̀ sáńkó ń jáka ṣe é pé ànábì sára yìí sọ́lọ́sọ́lọ́ àbí ẹn tí ó yọ láti yọ kàkà báwọn kí náà láti lé mẹ́sìn tí àwọn bá gbé sọ́ọ̀ kan sọ́ọ̀ kan tí wọ́n yọ kí wọ́n yọ sọ́ọ̀ méjì èyí kèyí náà ṣe pé ló àlékún tí wọ́n lónìí èyí á fi ẹ̀kejì wọn ẹbí ṣe kíni sọ́dápọ̀ ni wọ́n fi ṣe ojú ọlọ́run dànù bẹ́ẹ̀ sọ́dọ̀ kọ́tí ní sọ́nà yẹn náà èèyàn lè ṣe fọ́nà tí ò tako tí ò tako tà níbi sọ̀sọ̀rọ̀ ẹni tẹ̀ ó ti ǹdán kí sọ́dọ̀ kọ́ jẹ́ nìkan tó yẹ pé ó tọ́ kí a ṣe tó bá ti lọ́ọ̀ sọ́nà ìmọ̀ ẹlẹ́fẹ́ tó mú ìbàdàn tó tó tó ń ka ẹnikẹ́sìn yóò di nǹkan mẹ́rin tó ń lọ tó ń sọ pé túláàsì àbí kọ́ wọn lọ́lẹ́ bu àdàdo àbí ọ̀kadàbà fún àwọn òwúrẹ̀bẹ ní àdáwọn fi àtúnwà rẹ̀ lọ ṣe kìíní fún sàárà fún àwọn àfáàgbó àbí àwọn àfáàgbó sàfúrò jọ́nà sọ̀rọ̀ ṣe àwọn kọ́ kìíní kìíní ṣe ọ̀tàníkọ́ da kìíní fún wọn pé kí wọ́n tẹ̀ jẹ́ àìdá lọ́nà ká náà pàtẹ àwọn kọ́kọ́ lẹ́gbẹ̀ẹ́ yẹn kó tàbí ṣe kìíní àbí ọ̀tàníkọ́ àmì àtọ̀hún so kìíní ẹni tó yìí ṣe ọlọ́bí ṣe ìbádà ṣe tí pé lọ́wọ́ bá ṣàdó àkànwọ̀ àdékọ́lọ́ lè ṣe kínní fún àbá àgbó àbá fọ̀dọ́ ẹ̀nà sùtì ọ̀nà kọ́ṣà àlọ́kọ́ṣà mọ̀nà wa so n tí ó la mùsùlùmí ni kókó dó mítánà lè ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ níbi ẹ̀sìn ni ó ní wọ́n pẹ̀lú ẹ̀sìn lọ́wọ́ ṣe ẹ̀sìn ó dó mítánà lè ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ mítánà ìbá sọ ṣé kò tó ni mélòó ni tí a ṣe mítánà lè sọ tó ṣe sọ̀rọ̀ sọ̀rọ̀ mélòó la ṣe lẹ̀ a bùkátà àdádálẹ̀ rárá dẹ́nu kamaroni pé wọ́n ká ń sàdádálẹ̀ a bùkátà lẹ́nu ṣètò ní wọ́n burú yóò mọ̀ sọ fún àpẹ́ rẹ̀ àdádálẹ̀ táwọn ẹ̀dọ̀ ń ṣe náà ti di wà lónìí fa iṣẹ́ àmì ṣẹ́kínú ní wọ́n ṣẹ́kínú ní kàkàmá kọ́dà tẹ́lẹ̀ mẹ́bí lọ́wọ́ ní kàkàmá tá lọ so a máa ń hàn pé ká jẹ́ ọlọ́run àwọn dájú kókó kò sí dájú lọ pé wọ́n dá tó a máa dáná pé káwọn jẹ́ ọlọ́run káwọn ṣe òjò káwọn kò forí a máa ń ọkọ̀ Ama أما دافع يمكن لا أدت أنا بالكفر أتعد دافع نصيح صلى الله zana din ko kalko ma ko yesa da ta dawa janna an sa ba ne tema ina nabi na sallallahu alaihi wasallam da kuma to fi kar kon fara ba wa ne kan ko so kata da ko yanto wasu na wa to tala nabi na to shode ya ma garu ne an sa ba zo da ne ko da an fi ya nabi sallallahu alaihi wasallam ya ma janna ne wala ta yi na ta da ma da so ko ma da ne ko ne ba wọn ò sì ṣe ànábì kú wọn àti pé báyá irin kẹ̀kẹ́ báwọn sẹ́yìn náà bá kọ́ ẹgbẹ́ ara wọn ní tẹ́lẹ̀ gbẹ́jà pẹ̀lú àmà tí ẹ̀ṣẹ̀ àtún wọn bá wà lálìjá náà tí ẹ̀ṣẹ̀ sí wà lálìjá náà àwọn ò ní dẹ̀ni àwọn onífàkànbalẹ̀ níbi ìdẹni mọ́ ni pé ọlọ́run bá tó ní odò kẹ́kẹ́ lálìjá náà ẹ̀rọ sọ pé adamá wà mọ́dá ètò máa lẹ́nu. sẹ́yìn náà bá kọ́ ẹgbẹ́ tó bá lọ́jà pẹ̀lú àwọn tẹ́wọ̀n bá ní ọlọ́run ọkọ̀ ọ̀hún lẹ́nìkan wọn lẹ́nu pé tí anábì fún wọn ọdún náà àdìjàlọ́ àdìjàlọ́ sọ̀rọ̀sọ̀rọ̀dà lánàá náà tí a bá ti kọjá ìfọ̀lẹ́fà sẹ́nu ọmọ rẹ̀ yìí tí ìfọ̀lẹ́fà tí anábì tú àṣírí àwọn mọ̀nàdìkì fún tọ́jà kan mọ̀nàdìkì ẹ̀dáì mọ̀nàdìkì ẹ̀dáì mọ̀nàdìkì ẹ̀dáì mọ̀nàdìkì ṣùgbọ́n sẹ́nu ẹ̀dọ́ wọn lẹ́nu pé ní sáhìrì sẹ́rù nàbí sọ̀rọ̀sọ̀rọ̀ tí sẹ́nu ọmọ rẹ̀

sẹ́kọ̀ọ́ àwọn tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tán gbìyànjú dáadáa ní ọjọ́ táwọn kan ń kán fún lọ́dún wọn bẹ̀rẹ̀ lórí ikú ṣé látọ̀mọ́ adúpẹ́ ìhàn tó wọn aṣọ pé gbígbà nǹkan mọ̀ títà ìpè tí alákàtí tó fi wà lè dára tó fi tó fi ríra ní ọlọ́run alákàtí tó fi ṣe pé tó so ọlọ́run kó sọ gbẹ náà nìyá àtọ́gbà mọ̀ bí wa so kí àbí náà lọ fi lọ́wọ́ lórí ọbẹ̀ ṣé ọlọ́gbà tí wọn ṣe gbígbà àkọ́tọ̀ tí wọn ṣe gbígbà

ètò tí ó kà níbi tí àbí kẹkẹ àbá àríwọ́tọ̀ sí sọ àwọn àwọn àṣẹjá sọ ní polówó sí jẹ́nu náà tàbí lọ́fẹ́ sábìnà tí ó dáwà pé ní ìbádà tọ̀ọ̀kẹ́ ìfẹ́yà láti ilé pé náà kọ́lá àwọn ọlọ́dọ̀ pé alhazaro èèwọ̀ ní káàkiri kankan sí náà àríkárí náfsù káàkiri tààlọ́wọ́ àtàdà náà bá sáwọn bá pé ẹ̀ríkà báyìí sí yóò àríwá ilẹ̀ sí yóò lẹ́nu náà nígbà sọ̀lọ́sọ̀tàn náà sẹ́sùwà sọ̀lọ́sọ̀lọ́ kẹ́mìkọ́ sọ kọ́kọ́ wò sùn kẹ́mìkọ́ lọ́wọ́ sùn kọ́ nítọ̀ pẹ̀lú 29 tọ́wọ́ tàbí kìnnì ọ̀yá áàkà 50 lẹ́yìn lẹ́bàá sì wá yàn ẹ́kì kan báyìí ẹ́kì kan báyìí kìbáyìí lẹ́bàá sì kẹ́wàá tọ́ ọdún fẹ́ ọlọ́run ọgbà ní tó dọ́gbọ́ kìnnì ó sì lọ ọfẹ́ aṣọ arájú kò kádìdì ṣùgbọ́n tó bá mu sáwọn ìdájọ́ ẹ̀rọ 29 kí ẹ kàtìláì kàtìláì àbọ̀rọ̀ 26 àti 27 27 30 ẹ̀nà sọ àpèjú ẹ̀ ṣùgbọ́n àníyàn àgbà àtàkàbọ̀ nǹkan ó sì dẹjọ́ àgbà táwọn sì ń ṣe nǹkan àgbà táwọn kan ń ṣe nǹkan bí rẹ̀ bó ṣe yé wọn bó ṣe kíní tó sọ ṣe kíní nìyẹn bàtí kí wọ́n sọ pé náà lọ́jọ́ kó sí ẹni táwọn bàbá wa ṣe gáàzó kíní ẹni táwọn bàbá wa ṣe ẹ náà ní tẹ́ntẹ́n tẹ́ntẹ́n tẹ́ntẹ́n kú tẹ́ntẹ́n fi lọ bọ́ láwọn ẹni ìyọnu ọlọ́run kọ́ ló ń ṣe wọn láàmú yìí wọn kọ́ sí ẹni ṣe gbọ́n náà ṣe ṣe ẹ̀dá wọn ṣe náà ti wá gbọ́ bọ́lọ̀ ẹ̀rí gbàgbẹ́ kan bàbá òun mọ́tò ẹ̀rí

wọ́n sì lódodo pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ wọn so àti àgbàrà jòkó síbẹ̀ nígbà tí wọ́n tún rí tó ṣe bẹ̀ wọ́n lọ sí àárín òṣèlú kìnnì ẹwọ àwọn àwọn onímọ̀ lánlánlánlá tí wọ́n bá tún rí hadith mi àbí táwọn kẹ́yìn sọ wọ́n tún padà wọ́n tún máa lo hadith yẹn àbí táwọn sọ pátá rẹ̀ pẹ̀lú pé ah, àrí mi tún hàn sí wọ́n tún padà pọ́n bẹ́ẹ̀ wọ́n tún sọ pé báyìí ẹ ti so ẹ̀rẹ́mẹ́rẹ́ pé ẹ̀sà á ní tá à ń sẹ́ bídíà ọ̀dà sùhánàlá kò sáà tó sọ pé àwọn èèyàn ṣe bídíà tí wọ́n bá ṣe bídíà ǹgbọ́n tá à ń wá ṣe bídíà kí lẹ́sà àwọn èèyàn sọ pé bídíà wọ́n ṣe wọn kàn sọ wọn kàn ṣàlàyé báyìí báyìí báyìí báyìí torí ìdàkejì súnmọ́ náà bídíà nípa ìkẹ̀kẹ́ tí lábàtúkọ̀ nǹkan tí so èèyàn sí ní ọ̀sán tó máa yàtọ̀ sí tàníbi sọ̀rọ̀ kí so kí náà rẹ̀ sọ fọ́lọ́n so so sí ọlọ́n kọ́ṣẹ́ àmì ọkọ́ṣẹ́ àmì náà ká gbìyànjú ká lọ ní tàbá ké ó kéré ní ọ̀pọ̀ ni ká ìsàlẹ̀ tàbá ké fáyà tó yíwa ó kéré ní ọ̀pọ̀ ni ká sì nígbà lọ́wọ́ bá ká sì lọ kúnṣẹ́ dọ́nà ká sì máa bá yàn sọ̀rọ̀ wisdom níbi ọ̀rọ̀ tàbá tó àti pé ọ̀nàkà máa sọ pé wọ́n fẹ́ dàlúrú tánà ń dàlúrú fẹ́ ìsàlẹ̀ ẹ̀sàn ánà dàlúrú so àbí ẹ̀sẹ̀kìnà kàtí ìsẹ̀ta ìran rí mọ́ ọ̀la ọ̀tọ̀ ní bí wọ́n sọ̀rọ̀ ní sọ àlẹ́kọ̀ọ́ àbí bí wọ́n sọ tí ọmọ ọ̀tọ̀ lè yùn so ọ̀tọ̀ ní pé ètí èsì ìdájọ́ ní sọ ìgbésẹ̀ tó sọ ọ̀tọ̀ lè yùn so ọ̀tọ̀ ní ká má dọ̀rọ̀ papọ̀ ká má dọ̀rọ̀ papọ̀ so ti ẹlọ́mọṣà ní ọ̀sàmọ̀nà wa so ọlọ́wọ́ bó ti wà kọ́kọ́ àmọ́ṣà sọ́tọ̀bìnrin tí agbẹ́bẹ̀rẹ̀ kan agbẹ́bẹ̀rẹ̀ tọ́bìnrin kan máa wá ti bẹ̀rẹ̀ lọ́rí ọkọ̀ tí ó kọ̀yàwó ẹ̀lẹ́ ó bá pa ọmọ ẹ̀ òun lágbà tó ti fi òun lé àtọkọ ẹ̀ta lọ́wọ́ tẹ́lẹ̀ ọmọ tí wọ́n ọkọ̀ bẹ́ẹ̀ ó mẹ́ta ti lọ bá kùtù lọ́wọ́ àti òun fún ọ̀dọ́ ẹ̀ta lọ́wọ́ ẹni tí ọkọ̀ obìnrin náà kọ́dà obìnrin bá ṣe kólé ògà ọkọ̀ náà ni ìyá ọmọ ẹgbẹ́ jíjẹ àti mímu ọmọ àti lẹ́kẹ́wò rẹ̀ àti skul rẹ̀ ọkọ̀ náà ni wọ́n ṣe alhamdulilah tí obìnrin mẹ́tọ̀ sí jọkọ lọ yóò sì máa jọ́dọ̀ ìyá obìnrin tí ọmọ tọ́jọ́ náà ṣe obìnrin náà nínáwó lórí kí ni ọkọ̀ náà máa náà nítorí ọmọ yẹn kì í ti jẹ́ kí ó ti skúl ti títọ́jú ìyàwó ọ̀gbẹ̀gbẹ̀ wọ́n sí ọbẹ̀ wọ́n àkọjẹ́ 10 million ọjọ́ sí lọ́rùn lọ tó lásán ọjọ́ ìrìnkọ́ lọ́rùn rẹ̀ sí àlásán ìyàwó dáadáa ọjọ́ ìrìnkọ̀ ìyàgbọ̀n sí àbágbọ̀n so ìyàwó kò ẹ onímọ̀ kọ́ máa nù ọmọ tó bá fẹ́ fi ọkọ̀ tẹ̀lé yóò tí ọba ṣe àbí tó ràn kan kan fún ọmọ pé ṣẹlẹ̀ ọjọ́ wọn náà ṣẹlẹ̀ náà ṣẹlẹ̀ rẹ̀ ìyàwó tó kọ́lá kó lówó ju aláàjì Dangote lọ àfihàn lọ sórí ìhàn kókókókó èyí wọn ìbára lọ sábẹ sílẹ̀ àti káwọn ẹsẹ sẹńkà tọkítọ láwọn balẹkù wọn fi ṣẹkù so màtí òlì sí lábẹrẹ mọ lábẹrẹ mọ ìgbà tí òsì lábẹrẹ mọ ntẹ kàláàtì ni ẹ ti kọtù ǹdọ́tọ́ mọ àwọn náà lè padà sọ́dọ̀ rẹ̀ lọ́wọ́ padà yọ sọ́dọ̀ rẹ̀ tó wá ti dégbò kan so sí àdàwọ̀ so àdàwọ̀ bá ti parí so kọ́lọ̀ kọ́ ṣàánú wa so àtúkọ́ àdàwọ̀ lọ́dọ̀ àwọn àlèkíyà ó yẹ pé ọmọkùnrin wá ní àwọn yẹn ní tí ó fi ráyé tí ó fi ráyé ni pé táwọn yẹn fi jábọ́ tí ó fi hù mí ìnáwó àtọwọ́ ọmọṣẹ́ níbẹ̀ ni wọ́n fi bàdára ọba jẹ́ kó bẹ̀rẹ̀ tí yóò fi ṣe àwọn tí ó fi dàdọ̀kọ̀ yóò fi dàdọ̀kọ̀ so ìrìnàjò padà sí yóò ti pé yóò ti máa padà sọ́dọ̀ àwọn tó máa padà sọ́dọ̀ àwọn bàbá rẹ̀ màbá yóò ní sọ̀rọ̀ ní àti sọ́dọ̀ adá àdánilẹ́kọ̀ọ́ so ti so tí ìka bá ti ṣẹlẹ̀ lẹ́yìn kí wọ́n máa gbé níbi ìṣẹ̀dá so kí nǹkan máa ṣẹlẹ̀ kí wọ́n máa gbé níbi ìṣẹ̀dá kò yẹ kí nǹkan máa ṣẹlẹ̀ láàrin mùsùlùmí kọ́ mọ́tò sí ti ń títọ́lọ́pọ̀ ti ṣẹlẹ̀ من من الأحق بالأضانة بالحضانة كان جاء حضانة آه، كان كان لدان هنا كان سلعي فهم كان غات بلا تقط تبغى كان بلا يقط شريعة الحمد لله أما بعد الله أني ما نما ما سلعي يفسن يكيد كيفهم أنتم أحق بالحضانة ما وصل سو كما صار اتطاق الكلام ما ستي ولا ما سيدنا نفقات ما وصلهم قد ما شيء لا بس الدجلان سو لا ترى به أنت زكاة الفطر نتاني bàbá náà yọ fáadà bá wọn lọ sí ògbógbó kò fún gbọ́dọ̀ ń tẹ̀lé gbọ́dọ̀ rẹ̀ ń kọ́ ṣèbí kọ́ ọmọ náà lórí sàrẹ̀ tí àbá aṣojú sí yẹn tí àbá tún ṣe tọ̀wọ́n tí lè tọ́ lọ́kà kan rẹ̀ lọ́dọ̀ lọ́rọ̀ sàrẹ̀ ọmọ so kí a gan pẹ̀lú kan máa tó láàrin bí ọgbẹ̀ kan ìtọ́wà burú lè lágbà náà tó kéwú náà àmì ẹ̀tọ́tọ́ ké súnná tọ́tọ́ àbí tọ́tọ́ lọ ti súnná níjẹ́ ọ̀ká gbé ọ̀rọ̀ bọ́lá ká gbé ká sọ̀rọ̀ ká jọ̀gbọ̀ ká kí ìdára ṣẹ̀rẹ́ àṣẹ ti wa tí wọ́n sàlàyé kí wọ́n kọ́dí káwọ́ kọ́mọ̀ pẹ̀tọ̀ ṣẹ̀rẹ́ àní ọ̀dà kádà kádà tọwọ́ tẹsẹ̀ so sùhánà mẹ́la lẹ́nu àwọn kan máa lókọ máa ní ká máa ṣẹlẹ̀ àwọn àmì wọn tí wọ́n bá bá fẹ́ yìn àwọn òní àwọn àbí àwọn pé kìnnìkan sùhánà lára pé ẹkọ́ ibẹ̀ pé ẹkọ́ ibẹ̀ wọn ẹka bẹ̀rẹ̀ lọ́wọ́ ní wọn bá ti dá sí kọ́ sí nígbà mu ṣẹ̀ríà ẹ̀ ọlọ́run ọba ní wọn bá dá sí kọ́ dá sí nígbà mu kíni nígbà mu ṣẹ̀ríà so ẹ kẹ́ wá di pé ẹ̀yọ́ kan kéwú ẹ̀ kan máa ń sọ́wọ́ ti á di lórí ẹ̀ kan gbé sẹ́jọ̀ kan ẹ̀ ló pé kíni so àbí ẹ pé àṣà àbí pé kíní kan kíní kan so kọjá ọ wọn kọ́ sànù kọ́ sànù wọn so àwọn kan tó burú jáì ń ṣẹlẹ̀ gan ń ṣẹlẹ̀ gan kọ́ àwọn tí ó sì máa gbọ́gàn láàrin àwọn kérésìtọ̀ lákùnrin kan bẹ́ẹ̀ láwọn àwọn fàmí ti ṣẹlẹ̀ láàrin yẹn mùsùlùmí ọlọ́run sọ̀rọ̀